ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاس ومن دان إن الجهاد لا قسام وأفضلها كلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء حكيما ثم الصلاة والسلام على أفضل من نطق بالدود سيد العرب والعجم نبي جاء بالكتاب كالشمس ودعاها وأتى بالسنة كالقمر إذا تلاها ومن آمن بهما في نور النهار إذا جلاها ومن كفر بهما في ظلمات الليل إذا يغشاها وعلى آله الأتقياء وأصحابه البررة ومن سلك مسلكهم واتبع هداهم إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتقفوا الله الحمد لله àdúgbò fún allah. alhamdulillah. àdúgbò fún allah subhanahu wa ta'ala. alhamdulillah rabbil alamin. allah tó jẹ́ pé nínú agbára rẹ̀ àti bí n bá ṣe fẹ́ ni mo lè ṣe lórí yín torí mi mo níyìn rẹ̀ àfún ẹlòmíì lọ́mọ obìnrin. allah nínú agbára àti tí ń bá ṣẹ́ta ní òbími rẹ̀ afọ ẹlòmíì ní ọmọ ọkùnrin aláyìí náà nínú agbára ìmọ̀ rẹ̀ tó bá wù ú a máa ṣe ní àlàfibọ̀ fún ẹlòmíì bí bá ṣe ń bí ọkùnrin ní ọmọ bí obìnrin wà ní bí àbílà wọ́yẹ́jà alùmọ̀yẹ̀ṣáwò àkíyèmọ̀ tọ́ba ti wo Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ àti bí bá ṣe wù mí ni mo lè ṣe yín rẹ̀ aṣẹlòmíì ní àkímọ wọn ò kí wọn pé ewu ọmọ tiẹ̀ wọn ò ní kí òun pé ewu ọmọ láyé ọlọ́run ní gbogbo ẹ̀rẹ́ lọ́dọ̀ òun òun fi ń dára òun fi ń ṣe nǹkan tó bá wù ú ni ẹ sì wo àwa náà gbogbo ń tá a bá mọ̀ ẹ́ ṣe bá a ṣe bá a ṣe àti tó bá wù mí mo lè ṣe báyìí wọ́n wà pé mo tó lè ṣe báyìí tẹ́ ẹ bá mọ̀ ọ́n ṣe yóò àmọ́ da oríṣiríṣi ara yẹn ló bá àwọn footballers yẹn wọ́n wọ́n ní àrà ah, tó bá wù ní òkè bọ́ọ̀lù dá tó bá wù ó lè gbé sórí ó lè gbé sẹ́sẹ̀ èèyàn ló bá èèyàn tó lè tó lè sòkọ́mọ̀ jì ní àrà tó bá wù mí ẹ̀wò tẹ́lẹ̀ tó bá ma sọ́ra ah, ní àhà àti ìgbàlérí òun àrà tó bá wù òun ló lè fasọ̀ dá ẹ ẹ wọ àwọn bíríkìlẹ́yà. títí pé àmì bá kọ́lé kalẹ̀ báyìí ẹ pé bolo ti rí yìí wọ́n à bẹ́ẹ̀ ṣé wọn àrà tó wà wù ní ti àti dà ẹ kí ọ̀gá àwọn ọ̀gá ọba àwọn ọba lórí gbogbo ẹ tó rò kó lágbára ara tiẹ̀ ní ọ̀rọ̀ agbára jù torí gbogbo ara yòókù tá a máa dá àtàwọn ara tó nígbà tó bẹ̀rẹ̀ tó nígbà tí parí ni. ara tọlọ́run kò ní bẹ̀rẹ̀ rẹ̀ ò lè jó nípa yí akùbàrọ̀ torí náà àwa dúpẹ́ lọ́dọ̀ Allahu náà àfa wa tí wọ́n ṣe rìádà ẹ rí pé wọ́n ní ọlọ́run sọ láti rí aha fún wa pé gbogbo ayé àti bá fẹ́ nìkan lóṣù ti dúpẹ́ ó ti jẹ́ gbé so ọpẹ́ fi jẹ́ àwa mùsùlùmí atọrọ àlékún kí àlékún gẹ fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tó yẹ kó tẹ́ bá fẹ́ gbégbé ayé rọrùn àfi kọ́ tẹ̀lé bó ṣe wù. anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹsẹ̀ rí alahu ah, akbar. ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó kọjá ìntẹ́yọ̀ máa rò pé mo ní àìdíyà kan apart from nǹkan tá a lè in all the ramifications tó jẹ́ pé ìkẹ́kẹ́nu areas of human life is not excluded kò sí kẹ̀kẹ́ nínú gbèsè ayé ọmọ àdébẹ̀ ádámà tó yọ ọ́ lẹ̀ tó yẹ pé tí ọba ti lè ṣe bá nẹ́bí ṣe ṣe ìdààmú sallallahu alayhi wa sallam tá a bá padà wọ́n sìn á padà rí i pé one way or the other àwọn èèyàn they are now coming back to Prophet Muhammad's strength sallallahu alaihi wa sallam. èyí tánẹ́bì gbogbo tánẹ́bì lálẹ́ lórí gbogbo nǹkan kálukú wa ń padà sísìn. stylishly àwọn mùsùlùmí títí wá fi yàtọ̀ ní wípé màá fi kí wa àfitẹ̀ lánàbì. a dẹ̀ sọ bẹ́ẹ̀ a dẹ̀ gbà bẹ́ẹ̀. àwọn tí mo fi kí wọ́n tẹ̀ lánàbì ní sísọ àti ní gbígbà bẹ́ẹ̀ wọ́n fi tẹ̀ lánàbì ní ṣíṣe torí ibẹ̀ nìkan nìsinmi wà ibẹ̀ ni kẹ́mi tún níwà ẹ̀wọ̀n nísì wọ́n ti wá pariwo hali marriage nísì wọ́n ti pariwo hali marriage wọ́n yẹ tẹ̀rí lẹ́rí ẹ̀wọ̀n nígbà débi ti sọ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wọ́n ẹ̀sẹ̀ wà ń padà now coming back to their normal senses wípé kó mọ́ ọ lọ ní ọkọ at tender age kò dín ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ kílẹ̀ lájú ọ̀la débi ti sọ bẹ́ẹ̀ tí gbogbo ọmọ bí ó ti dàdàkudà kálé bàbá rẹ̀ kó tó lọ tọ́pọ̀ bí ọmọ ibi twenty eight thirty thirty five kó tó kò lé bàbá rẹ̀ tí ọ̀wá gbó ọbú big sister ó ti wá jẹ́ wípé gbogbo oríṣiríṣi aburú ti wá fọ́ọ̀kàn kó tó lọ ibi tí wọ́n fẹ́ sè lọ kọ̀ wá jọ ẹni tó jẹ́ wípé tọ̀ ẹni tó bá sáyò mú wálé tọ́lọ́ ti tì í lọ ṣé bó ṣe kó nínú. ìkẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ rẹ̀ ra ipad fóònù tuntun iphone àbíkílẹ̀ mọ́ pé ẹ̀yìn ṣé iphone náà ni ti ń fọ́ àwọn ọmọ kéékèèké lérí sí dá ọmọbìnrin torí ẹ̀dà àdàkúdà ká yunifásitì gbogbo polytechnic tí ìyàwó rẹ̀ náà sì ní í béèrè wípé iṣẹ́ kìlò ti tó fi rówó wílé ọmọ ara fóònù wálé bàbá rẹ̀ wá rí wọ́n wá lọ ra ewu lẹ́mọ́ pé pọ́ọ̀tì àbí tẹ́lẹ̀ ní pouch náà bá mọ gbogbo yìí kò nítumọ̀ torí pé zamani ló kó dé àbí pouch bàbá wa ní aa ìwọ ọmọ yìí bí fóònù yìí ṣe dáa tó yìí oṣù àbàjẹ́ olùwọ̀n bàjẹ́ ètò òfìfo lójú tó fi yí lára yìí tí oṣù àbàjẹ́ àwọn jáde mi kọ̀ bàjẹ́ mo fi protect yẹn nìyí.

bàbá wa ọlọ́mọ àkè ọlọ́wọ́ tí ó ní kí dáadáa náà máa sojú yín ọlọ́wọ́ jẹ́ kí ẹbí gbogbo ẹ̀mí àti àlàáfíà ara àti pẹ̀lú ayé ìrọ̀rùn ọlọ́wọ́ jẹ́ fi lò ó ìdààmú ọlọ́wọ́ níjọ́ kàyọ̀ lórí àwọn ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run lágbára kẹ́ torí àwọn ọmọdé ọmọ tí nǹkan kan ò sì ní torí ẹ̀ṣẹ̀ rẹ̀ sí láìda ọlọ́run ṣàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run àjọkọ̀ ṣoṣo à ń bá bọ̀ kí bàbá wa ó tó dé torí bẹ́ẹ̀ bàbá fẹ́ jẹ́ ọmọ ọbú ọgbọ̀dọ̀ fún bàbá rẹ̀ ní total recognition tí bàbá ìyẹn bá ti sá gẹ́gẹ́ bí ọmọ tí ọkọ súnà yìí tí súnà níbi bá yé yẹn sallallahu alaihi wasallam yóò máa ṣe gbogbo nǹkan àkọ́dé ńlẹ̀ nìyí. àwọn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. bàbá yìí wá bí ọmọ rẹ̀ léèrè pé nígbà tó ra fóònù olówó yẹn bí yẹn fóònù bíi one hundred seventy tó wá lọ tó fi pouch sí tó fi gẹ́gẹ́ yí lára tó tún da bò lójú yìí ṣé o ti wá wá fóònù àwọn ni kó má bàa ni kó má bàa yílẹ̀ kójú rẹ̀ má ah. àti ẹ̀gbọ́n tójú ara rẹ̀ tó tó wá fi nǹkan yí nǹkan ó ní à ọ̀dà kọ́ wà ní òhò báyẹn torí ìbàjẹ́ yóò máa kan bàbá ní à ah, nínú fóònù yìí àtàrà rẹ̀ èwo lọ́ wá ní pàtàkì jù à ah, wọ́n lára àwọn pàtàkì jù fóònù gbogbo yọ àti ọmọ kan fóònù àmọ́ kí ọkàn wọn ọ. ọmọ yẹn wá dorí kodò ó wà ronú wá ní ọmọ pé ọrọ ọmọbìnrin ń ara yín àtàwọn tí wọ́n ń o ó dàbí ọ̀rọ̀ súùtì méjì tí kan wà ní ọ̀rá tí kejì jẹ́ tí bá ní ni wọ́n ń ah, o èyí tó bàbá níbẹ̀ náà lọmọbìnrin tí bá rìn òwò kí ayé ti wà kọ́ntaminétẹ́ẹ̀dì bó ti wù kí mọ́tò ọ̀dà tó tẹ́ bá ti kù lọ́jà àjùmọ̀ṣe ẹni tí ó gbókù ẹni tó fẹ́ gbá tó ju ọ́lẹ̀ fún un fẹ́ gbé òun fẹ́ ẹ wá bá gbé nígbà yẹn pé kọ̀máṣíà ọ̀dà lọ́wọ́ lára rẹ̀ ẹ wá àwòbáwò yẹn ti padà sínú Islam díẹ̀díẹ̀ àyíká wọn fẹ́ bẹ́ẹ̀ àbí wọn fẹ́ bẹ́ẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi tó jẹ́ pé irú ẹ̀sìn eléyìí lọ́lọ́run ti àwa lọ́rẹ ọlọ́run ti wá lọ́mọ lẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam ànábì tí ọlọ́run kẹ́ pẹ̀lú gbogbo nǹkan àwa mùsùlùmí mo kí àwa àfa wa àfa wa alákùnfò ọlọ́run jẹ ká ní pẹ́ta wọ́n ní tójú wà lójú rí sọ́jà tọ́lá kòkò tí ọ̀rọ̀ padà wálé àwọn adúgbò lọ́dọ̀ ọlọ́run ìlẹ̀ àkùkù náà ni súnà tí wọ́n jáde yìí o bàbá mo bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mo ń sọ yọ ọmọ kéwì o ṣé bàbá àwọn eléyìí náà máa fún àlùsùn náà lè sí bàbá tó lọ́pàá dúró àtàwọn ẹ̀sìn ọlọ́run gbà ṣé báwa gbẹ́jú bá láyé tẹ́ ẹ̀ máa pé ọlọ́run rẹ bídà ṣètà fana àdẹ́bọ̀ rẹ kọ́ lọ́ọ́ gbé súnà àdẹ́bì ọlọ́wọ́ ẹ dúpẹ́ ju àrẹ́bí ga làwọn ẹ̀ bá tún bínú wọ́n bá mọ bú àwọn ọmọ wọn ìwọ ìdí èsìrì lẹ́lẹ́ gbà kẹ́kẹ́ mi àdúrà tẹ ẹ ṣe lọ́gbà wọ́n ti irúgbọ̀n rẹ yìí wọ́n ti ẹ̀ mọ ẹ̀dírẹ́sì rẹ wọ́n ti ẹ̀ ní fa à àìbádùn àti ẹ̀ṣẹ̀ lọ́gbà wípé kọ́lọ̀ ń dọ́mọ yóò jù yín lọ. ṣébi ta yé nìkan ẹgbẹ́ kọ́mọ yóò jù yín lọ ẹ̀fẹ́ kọ́mọ yóò jù yín lọ bí ẹ̀sìn. gbogbo ìkọlọ́wọ̀n òfin jáde nígbà tó lọ́nà sọpá nẹ́bí ló pe àwọn ànẹ́bí ọlọ́run tí ìbá wa wáyé tó fọmọ ayé tó bọ̀dọ̀ bá jù lọ lọ́la ọlọ́run sóore fún tọ́wọ́ ànẹ́bí bá fọmọ ọkùnrin ayé kí lọ́mọ wọn máa jẹ bó jẹ́ wòlíì kọ̀pẹ́lẹ́ òṣìṣẹ́ ànẹ́bí mọ̀ lọ́lọ́run sọ wáyé pé wà ọ̀bọ̀ rẹ̀ anka wizrak gbogbo tó lè jẹ́ tí ó wà padà di àbùkù sí ọlá àtúntò fún ọ àjọba yà rẹ láyé àjọba bàbá rẹ láyé ọ̀dọ̀ ọmọ ọdún mẹ́fà níyà rẹ̀ náà kú omi ẹ̀ tó òòrí sórí ibú látara bàbá bọ́ọ̀bù ọ̀bá sọ́ra látara bàbá ó yẹ kó dá bọ́ọ̀mọ ní ìbába rẹ̀ lọ́kọ lù ó yẹ kó bẹ́ẹ̀ bí ó sọ yẹ ara ìyá rẹ̀ ló ti sórí ibú so gbogbo yẹn lọ́dún padà bàbá rẹ̀ bì ọ wà lóyún bàbá rẹ̀ kíkó mẹ́ ọ̀dọ̀ ọdún mẹ́fà tí ò tí ì lè mọ ìyá sẹ̀ níyà kíkó mẹ́ gbogbo tó lè tó lè tó lè kó lè kúrọ́ọ̀sì páàkì èèyàn tí ò ní gbéyàn láti yọrí ọlọ́run tó mú kó bá lórí sallallahu alaihi wasallam ẹ mọ iye ọmọ lónìí tó ti sori ibú látara òbí rẹ àbí ọmọ tí òun gbádùn tí ààrẹ wà títà káàkiri ayé wo tí wọn mọ owó ọmọ tẹ́yìn oúnjẹ ọmọ tó yẹ pé àwọn gẹfẹ́ndì ní ọmọ ara kírẹ́dìtì fún tó yẹ pé.

ọlọ́run sọ pé tó bá pọ̀ ọba ṣe ṣe é pọ̀ tó lòun ó ṣe san lẹ́sẹ̀ sí bó o ṣe láyìíyàn kan fẹ́ ṣe sí lòun ó ṣe san lẹ́sẹ̀ sí ọmọ tó jẹ́ pé agbára tó nínú kókó yàrá ẹ̀ two hundred naira ládàbọ̀lọ̀ wọ́n fún débi ẹni tí bá kó yàrá ẹ̀ two million nítorí pé náà lórí ẹ̀ lágbára nítorí náà adúpẹ́ fún ọlọ́run náà alihamdulilayi ọmọlábí inú mẹ́tò pé tábàtẹ̀ fẹ́ sọ pé àmọ́ ibi tí a fẹ́ lọ nínú wáàsí rọ́ìdì wa ti ti fatiwa ó ti ti fatiwa síwájú yes ó ti ti fatiwa síwájú bárakàlá fíkò ìkómọ ṣẹ́rí Islam kìí ṣe ẹ̀sìn tí èèyàn máa jiyàn ìjọba sọ fọ́nù Islam tọ́rọ̀ ọ̀bá ti fagbára rẹ̀ ká máa bẹ lọ pé kọ́ lọ bàbá rẹ kárí ẹ̀sìn tó mẹ́rin ẹ̀sìn tí ètò pé àwọn kan ní ẹ̀ka jókòó kàbí kan ní ẹ̀jẹ̀ ní ẹ̀yọ́ ní ẹ̀wọ̀ àtàlẹ̀ ẹ̀sìn àti sọ́mọ̀ ẹ̀sìn tó ti ní bọ́lọ̀ ń wọ bá ṣe ṣètò kalẹ̀ fún gbogbo nǹkan pé báyìí eléyìí báyìí báyìí lẹ́ẹ̀ mọ̀ ṣe eléyìí báyìí báyìí lẹ́ẹ̀ mọ̀ ṣe eléyìí báyìí báyìí lẹ́ẹ̀ mọ̀ ṣe ó ní Islam tó bá máa jẹ́ pa àwa bára wa láwùjọ tí àṣà ti dàpọ̀ mọ́ ẹ̀sìn bó wà ní Islam ṣe ní ká yẹjú ẹ̀ eléyìí ní jẹ́ àmọ́ ìpè nǹkan mẹ́ta ní Islam wá ṣe nǹkan mélòó nǹkan mẹ́ta ní bàbá Islam wá establish Islam wá fi nǹkan lọ́lẹ̀ nítorí ẹ̀kọ́ wà tí ò sí Islam fẹ́ fi lọ́lẹ̀ islam wa modify modification n tó dúró tí ò dúró dáadáa ká wá sí bó ṣe yẹ kó dúró gẹ́gẹ́ gẹ́lẹ́ kẹta islam wa condemn ntí ó yẹ kó sí tó wà tó jẹ́ pé wíwà rẹ̀ bá a bá fura ni ìbàjẹ́ tí bá ń ṣẹlẹ̀ sáyé wíwà nǹkan mi islam wa mú kó bẹ̀ ọ̀tọ̀ those are the three things tí islam wa ṣe ìkàtẹ́ta tí islam wa ṣe ni islam wa establish. wọ́n á fi dáadáa lọ́lẹ̀. Tàbá dẹ̀ pé ẹ wo sọ fún wa. wọ ọmọ. Gbogbo bóbí rẹ bá ti wò rí, ó gbọ́dọ̀ ṣe dáadáa sí ẹ. jẹ́ a bá lọ wo inú àṣà, ìjẹ́ máa sọ máa ní pé ẹni tí ọ̀bá wípé ọ̀tọ́jú ọmọ náà fẹ́ jèrè ọmọ ìsìláàmù sọ fún wa pé rárá ìwọ ọmọ bàbá àbí ààrẹ fún ọba tọ́jú rẹ ìwọ kọ́ lọ́ọ́ dátẹ̀rí àgọ́ òun lòún mọ bó ti dátẹ̀rí àgọ́ òun bó ti wo ìhà bàràbàràbàràbà rẹ gbèrègbèrè gbèrègbè tọ́ba ìjà fún ọ ìyá àti bàbá rẹ gbọdọ̀ gbádùn nínú dídá fún rẹ ìsìláàmù ló wí bẹ́ẹ̀ ti wọlé fún wí bẹ́ẹ̀ kọ́dà òfin orílẹ̀-èdè òwú bẹ́ẹ̀ constitution òwú bẹ́ẹ̀ ní ti constitution sọ ni wípé tó àbátúlé tọ́jú ọmọ táwọn kò yẹ kó lè rí kó fẹ́ jèrè ọmọ ìsìlámù wa sọ fún wa pé ìwọ ọmọ gbogbo ọ̀nà tó o bá rí bó bá ti wù kó o rí irú ìyà tó o bá rí kó o jẹ tó o bá fi tọ́lọ̀ nípa fi sàánù rẹ tó o fi jálẹ̀ tó o fi soríire oríire kò gbọ́dọ̀ yọ bàbá àti ìyá lẹ̀ so ẹ ẹ ẹ sẹ́rí àròbí kò sí lọ́wọ́ ọmọ ètí sẹ̀rí àwòrán ní sẹ̀rí à kódà ní sẹ̀rí à Islam láyé kùtọ́lù ni wọ́n á níbi ìwọ́lẹ́bì tí bàbá àbí ìyá ọmọ tó bá pa ọmọ sẹ̀rí à Islam sọ pé kó wọ́n pa ìyá àti bàbá padà ẹ dákun àwọn tá a fẹ́ máa sọ yìí yọ ọgbà kábàbà lẹ́wọ̀ ká má sì gbọ́ o. yọ ọgbà káfarabalẹ̀ ká mọ̀ sí gbọ́ o nínú sẹ̀ríà tẹ́yẹ̀ bá pààyàn sẹ̀ríà ní ká pa padà tó bá yẹ kó mọ̀ mọ́ pààyàn ni torí ẹ̀ sẹ̀ríà fi pa sí mẹ́ta alikọ́tìlù bìlà ámdì ṣíbù bìlà ámdì àti alikọ́tìlù bìlà kọ́tọ̀ ká mọ̀ mọ́ pààyàn nínú sẹ̀ríà ìsìlámù ká mọ̀ mọ́ pààyàn pípa kan pípa kejì kìí ṣe pa àmàmà ṣùgbọ́n ó tóbi ẹ pa àmàmà pípa ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn ṣe é ṣe pààyàn ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sẹ́yà gbé kalẹ̀ mẹ́rẹ̀ẹ́fà nínú sẹ́yà ẹni tó bá màmá pààyàn gbogbo èyíkéyìí tó bá rí kó fi pààyàn kì í sọ́ọ̀sù láṣẹ áàkà òun tẹ̀lé ẹ̀sìn táwọn yẹn sọ pé ó ní wọ́n máa pààyàn ni ṣé ìsìlámù ó ní wọ́n máa pààyàn báwo tọ́lọ́ gbé kalẹ̀ pé tọ́wọ́ bá tilẹ̀ èyí tó jẹ́ ṣíbùlì amúdì tó yẹ pé kìí ṣe pé yẹn máa mọ̀ ṣùgbọ́n á gbé síbi ipò mọ̀ọ́mọ̀ òun ni pé kí nǹkan ṣẹlẹ̀ èyàn bá fọ́ yẹn létí lọ́ba gbàgbẹ́ fún ní tó sún méjì ni pé ìbọn tí kìí pààyàn ọlọ́run kádàrá kíkó tibẹ̀ wá ni ṣùgbọ́n ṣẹ̀yà wà sọ pé kí ló fa kó wulẹ̀ báyẹn létí náà gan tẹ́lẹ̀ àní pa ọ́ ṣùgbọ́n ntó ntí ojú ntójú rẹ̀ ó rí ntọ́ yẹ pé láyé rẹ̀ agbára ìlú tí wọ́n àdíyàtú àlùmọ̀gánláàbò compensation do a gbà lọ rẹ̀ compensation tá a dà láàbò yìí tó lé ládìkọ́ lọ wá wá ṣe kó wípé kò sí wàhálà àmọ̀fọ́ ọ̀mọ̀ àmọ̀fá lẹ́kí lọ́ọ́ bá létí bẹ́ẹ̀ sí so nítorí sọ ni pé màálùú tó lóyún tó ajá pé oyún ti mẹ́nu rẹ̀ tó bá bí àwọ̀ dúdú àtàwọ̀ funfun gbọ́dọ̀ wà lára ọmọ wọn ẹ̀wọ̀n bí ó ṣe dààmú tó gbogbo ibi tó bá ti wá lè rí náà ni ọ̀wọ̀ àwa lọ. ní bí ẹ̀mí ṣe pàtàkì tó lọ́wọ́ Islam ẹlẹ́ẹ̀kẹta kéèyàn ṣe é sì pààyàn èèyàn wa mọ́tò lọ́nà ìsìn bírèkì mọ́tò bá fẹ́ẹ́lì lọ́ba gbá àyàn ẹni ń bá kú ẹ wò dájú ọjọ́ sì délẹ̀ ó ń sì ti pánù ẹ̀ nípa yọ san compensation ni fáwọn èèyàn òwúlò kò wá sí pẹ́ẹ́ nílà ẹ wo tá a gbọ́dọ̀ kó rẹ̀ ẹni tó bá yẹ ti gbà tó bá yẹ ti gbà yẹn ní ìsìn wọ́n sáré dáná sun mọ́tò bí jẹ́ bọ̀ bá sọ́ra wọ́n ní pa òun náà fún kéènì sábọ́ tako ẹ̀sìn ó yí tako làákàyè náà ẹni tí gbé mọ́tò bọ̀ ọ lágbára pé èmi mo gbé jáde kọ̀ lágbára ní tọ́tẹ̀ yẹn yọ nítorí àwọn ọlọ́run kú sí èsè tí ọ̀tẹ̀ ní ìsìn tí tí Islam tí ìyá àbí bàbá bá pa ọmọ kíláàsì bò wà láwọn nípa ìyá àti bàbá wọn torí kéde tá a bá gbé lọ́nu làákàyè ìyẹn ó dènà kí bàbá tó ń bímọ kó pa ọmọ ẹ̀ kí ìyá tó bímọ kó pa ọmọ ẹ̀ ọwọ́ àsùpọ̀ wọn nítorí àìsí wọn wọn kì í gbẹ́dàjọ́ lé lórí ọwọ́ àti gbọ́rí ṣùgbọ́n wọ́n mélòó ni ṣáájú àti dáyé yìí mélòó wù rẹ̀ lẹ́kàlùkù ti lágbolé wọn ìyá rẹ̀ lọ́pàá bàbá rẹ̀ lọ́pàá insignificant percentage ìtọ́wọ́jẹ́ pé òǹkà tó kéré tó yẹ pé sísọlẹ̀ rẹ̀ wọ́n wọ́n ti gbẹ́dàjọ́ lé lórí ló fi jẹ́ pé ń jọ àgbẹ̀dà kì á rọ̀ gbogbo wa pátá gbogbo ẹni tó bá wà jẹ́ náà oníṣẹ́ ẹbí tó ṣe gbogbo ẹni tó bá wọ náà oníṣẹ́ ẹbí tó ṣe rí ṣùgbọ́n gbà wọn wọn tó bá jẹ́ náà iṣẹ́ ẹbí pọ̀ ju iṣẹ́ ẹbí lọ ìtọ́wọ́jẹ́ pọ̀ lọ́lọ́mọ gbẹ́dàjọ́ lé lórí nígbà wọn wọn tó máa so kò sọ́mọdé tí òṣìṣẹ́ rẹ̀ rí kò sọ́mọ àdìtẹ́gbẹ̀lẹ̀ tí òṣìṣẹ́ bí rí ṣe so clear ẹ̀sọ́ lọ́nà ìdí ọba pọ̀ fún amẹ́mẹ́ni kan fatima wazinu àbí tí a bá wọ iṣẹ́ èèyàn torí ẹ̀ lọ́n fi ṣe òṣùwọ̀n ní méjì ìjọ wọn sẹ́ẹ̀rẹ́ àti ìjọ wọn sẹ́ẹ̀bí which is pé kò sí ẹni náà láyé tó lè mórí bọ́nú ẹ̀sẹ̀ tí ò ní níṣẹ́ bí tó ṣe rí ṣùgbọ́n gbà wọ́n bá wọ̀ tíṣẹ́ rí wá lọ bíi one thousand tíṣẹ́ bíi èwùjú mẹ́wàá lọ wọ́n sì wọ́ta nìkan iṣẹ́ bíi tẹ̀ jẹ́ one thousand iṣẹ́ rí ọjọ́ mẹ́wàá. so bí ìsàmù sì gbé kalẹ̀ lọ tábà wà wò ó jẹ mọ́ nígbà tá a wá ní nǹkan mẹ́ta ní Islam wá sí Islam wá establish ó wá kí nǹkan lọ́lẹ̀ ẹ̀yin ọmọ dáadáa yẹn mọ ti táwọn òbí yín ẹ̀yin bàbá báyìí lẹ ti tọ́jú ọmọ yín ẹ̀yin ìyàwó báyìí lẹ ti ti sọ́kọ yín gbogbo tí ò sí ìsìláàmù wa ti lọ́lẹ̀ pé gbogbo obìnrin tó bá ní ọ̀gá ọkọ òun ló wọ́n jẹ gbogbo ọmọ tó bá bí láyé ẹrú ni wọ́n jẹ obìnrin gbọdọ̀ ṣe dáadáa sọ́kọ rẹ̀ tọ́wọ́ fẹ́ kọ́ mọ̀ wọ́n yára ìsìláàmù ọ̀ establish gbogbo kẹyẹ gbogbo nǹkan tó wá jẹ́ tó jẹ́ pé ọ̀dà ọ̀wà ṣùgbọ́n kò dúró dáa islam wa tó ṣe eléyìí ọ̀dà ṣùgbọ́n ó ṣe dúró yìí ẹ̀sìn ètò islam wa tó ṣe irú èwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìjọ àwọn ìyá wa títí tí tó fi jọ tó wọlé ọkọ fún ìdọ́dọ̀ ọkọ wọn kó àti abára wọn lọ́nà ẹ̀bí ọkọ wọn wà wọ́n lọ gba ọ̀nà tí ó dènà ó pé wọn ju kó gba ọ̀nà wájú lé ọkọ wọn lọ ọba tí ìsìlámù gbé bọ̀ bọ̀ ṣé ìsìlámù yí padà bí pé obìnrin ọmọ tí ọkọ àtìyàwó kó mẹ́tì ìbọn kẹra wọn tí ó fi dijọ́ ìgbéyàwó so ìsìlámù bá nínú àṣà tí ìsìlámù tí tí wọ́n gba ìsìlámù lé lórí nítorí pé tá a bá ń sọ̀rọ̀ wípé àbáláyé àwọn èèyàn máa ń ṣe mistake àbáláyé gẹ́gẹ́ ní ìsìlámù torí ẹni tọ́lọ́ kọ́kọ́ dá láyé ádámù yìí alayhi salatu wa salam ìtọ́lọ́ sì rẹ̀ wá ní wá sí ìsìlámù nígbà dábọ̀ kó bẹ̀ tán ni wọ́n ní nǹkan mí dé lọ́lọ́run tó wá tó rà ànábì ló hà wá ádámọ̀ tọ́lọ́run náà wá kì í sòjíṣẹ́ ànábì yìí ọlọ́run ara ló hà wá ọwá sòrò lánàbì ó tún ṣe lójíṣẹ́ gbogbo àwọn nǹkan yìí ẹ ra àwọn ìyá wa ń jọ tẹ́ bá ló sọ aṣọ wọn máa balẹ̀ wọ́n tún pe kíníkà ní ìpèlè tásọ wọ́n máa wọ́lẹ̀. àwọn obìnrin lónìí ní Islam ọlọ́ni tásọ wọ́n máa wọ́lẹ̀ kọ́ balẹ̀ kọ́ máa wọ́lẹ̀. kódà tásọ obìnrin tọ́ba ni ó yí tọ́ba ni ó balẹ̀ ọlọ́run ní mọ̀ọ́kà sí dáadáa fún un. so nínú ìdí ó jẹ́ bí àṣà Yorùbá níjọ òun náà káwọn ẹ̀yà wa kí wọ́n máa para wọn mọ́ kí wọ́n ní tìjú. àwọn èèyàn wá ní tìjú jọ o ilé ẹ̀rẹ̀ sí ń pèpè sí ẹ̀rí àwọn ọmọ ti yà lóde òní bẹ́ẹ̀ bí wípé igbá ìyá ibi tí rọra ní ìtumọ̀ díẹ̀ sí wọn ló bá wọn òun gẹ́gẹ́ nítorí rẹ̀ kódà wọn máa sọ pé gbogbo èyí kò ní ìtumọ̀ ọlọ́run kò sẹ́yìn bàbá wa ni àwọn ìyá wa náà níbẹ̀ yìí. ẹ wo gbogbo ẹ láyé jọ gbogbo àwọn ìyá wa yóò nira kẹ́ ẹ tó lè rí ìtàn wọn. ní ìsìn ìgbọ́ra nítumọ̀ téńté lọ́dọ̀ àwọn obìnrin sí díẹ̀ díẹ̀ téńté òun ni déédéé ọ̀gẹ̀dẹ̀ ara wọn ìtumọ̀ díẹ̀ náà ló sì ní lónìí sí wọn ẹwù kan. ìtumọ̀ díẹ̀ náà lórí sùn ẹ̀ torí pé ìtò jẹ́ pé tùwẹ̀ díẹ̀ náà lórí sùn ẹ̀ ní aṣọ tọwọ̀ gẹ́gẹ́ olómú ṣéèpù nǹkan gẹ́gẹ́ jáde tí gbogbo wa wò yìí nà. aṣọ kẹrọra bò ó ṣùgbọ́n gbogbo kálukú náà rí pé kìnnú ìgẹ́gẹ́ rẹ̀ so ìtumọ̀ títí tó ní òun kàn ní fẹ́ẹ́rẹ́ tọ́ka dìbò ẹ̀wọ̀n kọ̀ọ̀kan lónìí tó bá wà lórí ọ̀kadà ìdààmú wa bá wọn débi pé téè bá ti lóun ò ní ṣe bọ́lá ọba tó ní kò wọ́n ṣe ìdààmú ni ìdààmú wa bá àwọn ọmọbìnrin lórí ọ̀kadà lónìí débi pé wọ́n gbọ́dọ̀ fọwọ́ mú aṣọ tó wọ̀ lẹ́yìn ọ̀kadà báyìí so kájà lọ́kadà fẹ́ yí gan kò sí nǹkan fẹ́ fi dúra rẹ̀ tọ́lá sọ lójì ìbú lẹ́yìn aṣọ tí èsè pé wọ́n wọ̀ kó tọ́ ẹ́ kó lọ́wọ́ kó ní. kí ni tọ́wọ́ tún fi akílọ̀ nǹkan sọ́ lọ lẹ̀ fún bí gbọ́ ọbẹ̀ káwọn èèyàn orí lóbi ní ìtọ́jà pé gbogbo àwọn ọmọbìnrin sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n yẹn wọ́n lọ́mọ iye ọpọlọ wọn wò ní ilé ìwòsàn ọpọlọ èyí tá a lè mọ̀ lọ́mọ gidi nù wọn pé à eléyìí ní tó ṣe ni pé ọmọ sọ fún kò jáde nílé ọwọ́ afẹ́ kọ̀kadà bàtà ń kò sókè bí òkò sókè kọ́mọ wọ̀ọ́rì ìrìn ẹ̀ máa wò sí mọ́ fẹ́kẹ́ máa wò náà ni ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé fúnra rẹ̀ lọ́wọ́ sọ tọ́wọ́ adéta tó lẹ́mọ ìpè wọ́n tí wọ́n ń fà á àtọ̀ ọwọ́ ń fa sọ́mọ rẹ̀ lọ́rùn sọ́wọ́ àpasọ̀ yára islam ṣe nǹkan kókó bẹ̀rẹ̀ òmùra akọlọ́dọ̀ ọlọ́wọ́ tẹ́lẹ̀ wò lónìí àwọn wò pé fatiwọ́tà fún àwọn amúkalẹ̀ ìkómọ kábímọ kápẹjọba ní gàtíà kò sí lẹ́sìn ìtọ́dáàjì òun ni kí èèyàn ò bímọ ma, ẹ bá ma kó tó bímọ kó ti palẹ̀ mọ́ pẹ̀lú ògùn ọlọ́run tó bá tọ́ ọmọkùnrin lọ́mọ mi máa sọ ní Abdul Basit kálọ̀ ọmọbìnrin lọ́lọ́run bá fún mi máa sọ ní Zainab tọ́lọ̀ ń bá ti ṣe alhamdulillah tó ṣe gbogbo ètò ẹ̀kọ́ ṣe lórí ọmọ pé àpalẹ̀ ọmọ mọ́ a ṣàdúrà fún aṣerúgbó ẹ̀ tó bá ṣe bàbá tí ẹ̀sìn yé dáadáa kó fi èso kíní sẹ́nu nàbí dùn sẹ́nu kọ́ra jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó fi kíìtì ọmọ rẹ̀ alhamdulillah ẹwẹ̀ sí ẹwù islam káwọn máa pẹ̀tọ̀ mo dúpẹ́ o mo bí apple basket ká máa tọ́jú ìyẹn ọlọ́mọ ẹlòmíràn tọ́jú ìyẹn ọlọ́mọ wọn sún lẹ́ni wá ṣé àtàkùn làkàyè kódà lónìí. ẹlòmíì torí pé a agbọ̀dọ̀ tọ́gá agbọ̀dọ̀ tó kẹ́ńtì ìkẹ́kẹ́ ẹlòmíì lọ́jọ́ gbèsè tí ò ní túmọ̀ ẹlòmíì torí ẹ̀ kò ìdùnnú pàdé oore ọlọ́run tẹ́lòmíì wá tí ò ọgbà àtúntò yóò dá o kéèyàn òwú bá sọ̀rọ̀ ọlọ́run ti ń bọ̀ àsìkò owó ní ọ̀dà torí kéèmí torí kò sówó tí èsì bá dí lónìí nǹkan mẹ́ta lọ́jẹ́ tẹ̀tẹ̀ fún ọmọ tá a bá mùsùlùmí èbí dàda kí ló ń tó ẹni bá bàtà ọ̀rọ̀ rẹ̀ yóò kù ọmọ tó bá jẹ́ pé bọ́ bá dàgbà náà yọ ya yọ ba ọkọ̀ ẹbí jẹ́ kó kún kékeré ẹ ó ṣe lè tó bá wù ètò ọ̀rọ̀ bá ní fi se láyé tó ọ̀rọ̀ wọ́pàá ni wà láyé tó ọ̀rọ̀ bá ní ṣe ní ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ yẹ gbọ́ ntọ́nà bá fẹ́ kórìí ni ó rí bẹ́ẹ̀ yẹ gbọ́ ntọ́nà bá fẹ́ kórìí ni ó rí. ọgbọ́n ọ̀dà kẹ́kẹ́ àtẹ̀tẹ̀ra wa ni kápá ìrò ọmọ ọjọ́ dandan kápá ẹrẹ súná ọjọ́ ọ̀rẹ́ yẹ kásọ ọmọ ló kọ́tọ́ dá ọjọ́ ọ̀rẹ́ yẹ ẹ wá wáyé lónìí ẹlòmíwàá ni a ti sún ndọ́gba ṣe súná rẹ̀ abára débi ìkómọ àwárí dáa lẹ́ẹ̀sì rẹ̀ sì lọ́pọ̀tò ráì lẹ́ẹ̀sì àmàlà lọ́pọ̀tò ráì ẹni iṣẹ́ ti pẹ́rẹ́ ọlọ́run ti dìbò àti ìlú owó bẹ́ǹtì owó àga kò tó pẹ́rẹ́ torí náà kéèyàn wá gbé ọmọ lọ sọ́dọ̀ àpá ẹ bá ṣàdúrà o ọ̀ya àpá àtàfẹ́ gbọ́mọ lọ́dọ̀ rẹ̀ lónìí ní o tó lábá yìí nínú dúnú bọ̀ yìí lórí kí ló dé bàbá ń jókòó bàbá ń jókòó lẹ́ẹ̀kọ́ nínú lẹ́ni bàbá ní ẹjọ́ kò rí àwọn ẹgbẹ́ ọmọ tuntun wá sílé olóògùn oògùn àbá sílé àbá àjálù àbílẹ̀ babaláwo àti àdá àfàmà lónìí nígbà èké mi wí ní ìsìn tẹ bá gbé àfàmì tó kò sórí bí ìrẹ ní ìsìn tó ní àbábẹ ẹsìn tó wí mi ìdẹ ẹlẹdà o bí ọmọkùnrin ò tó o ìdí ẹ̀mí sì láìkì jù òun ni tí bá ń dùn mẹ́mi ìdí ẹ̀mí bá kórìíra tẹ́lẹ̀ ìfẹ́ bọ̀ ẹ̀mí láìkì ẹ̀ so tẹ́ bá gbé méjèèjì sẹ́ gbé ara wọn tẹ́ bá ń kẹ́ni òmu kan ó lójú ẹ̀mí tí mú un táwí ó ní ojú ẹ̀mí tí mú un táwí pé ẹ̀ẹ́ kámẹ́sọ̀gùn mọ́ tó àwúre gbogbo ìṣọ́ra káyọ̀ má di apankankan kọ́ ìṣọ́ra àbí ọlẹ́yìn pé kí ló fi ṣe ṣọ́ra o olórí ọ̀ká nù ṣé wọ́n pa ọ̀ká mi lórí lò. àwọn nǹkan yìí kéde dẹ́dẹ́ kéèyàn gbọ́ kẹ́ẹ̀tọ́ lọ́n bá fi mọ̀ ọ́ sọ ní dẹ́dẹ́ torí wípé wàláhì bẹ́ẹ̀ bá ń sùn torí rẹ̀ bọ́lá wà á fẹ́ kéèyàn ṣe kò ní í ṣe ṣé báwo yẹn bá lè bí láyé tẹ́ rí gẹ́gẹ́ báyìí àbúrò àbí ṣe bá láyé bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n yóò burú fàáfà láyé kó mọ̀ kọ́ mọ̀ sọ yóò burú abáwọ̀pọ̀ yóò burú fún àfà láyé kó mọ̀ kọ́ mọ̀ sọ nítorí èyí kéyìí nínú ìdí ah, àwùjọ tí wọn wọ bàbá ẹ àwọn èèyàn ọpẹ mi ló kọ mí ìwádìí kí ni ìwọ tí wọ́n bá pẹ̀lú ẹ̀kọ́ mi òkú àwọn tí wọ́n pẹ̀lú ẹ̀kọ́ mi òkú ẹ lọ bá ọba tó jẹ́ alààyè tí wọ́n wà dájọ́ láàyè yìí so ìyẹn gbọ́dọ̀ sọ láyé lónìí nígbà tó ti wá jẹ́ pé ah, ó ti wá dàgbò ṣe dà sábà tá a lọ gbọ́ ọmọ bá pẹ́ kọ́ bá sọ lóko àlàáfà tí wá bí ọmọ igi tí wá ibi ọmọ ọlọ́mọ igi tí wọ́n fẹ́ ìjókòó ibi táìmọ̀ ìjọ mú lónìí fẹ́ pé wọ́n bá wọ́n bá ibi ọmọ lọ́rẹ̀ wọ́n bá ilé òkú lọ́rẹ̀ wọ́n bá ikú ìyẹn lọ́rẹ̀ sọ́mọ̀ tó wá rí báwọn níta bàbá wa ṣe ń jọ jẹ́ bí wọ́n kó ìyẹn jọ fún súnlẹ̀ báyìí ni pé ibi mélòó làwọn èèyàn wulẹ̀ ti ń gbọ́ wáàsì wọ́n wá ti dá wáàsì bẹ́ẹ̀ tẹ́yọ̀ bá ti wá kọjá àyè ń bẹ̀ kò sí tó burú tá a bá kójọ wá sí kójọ yìí tí èsì pé àwọn sọ pé ẹ wọ ayé lónìí torí bá ṣe kójọ yìí kí lórí táwọn èèyàn fi máa pẹ́ dé torí wàhálà táwọn afọ àwọn wàhálà wọn èlò lówó ọba tó lówó ọba tó tó lẹ̀ lẹ̀ bá mo padà tó lẹ̀ lé sówó rẹ̀ owó rẹ̀ ti bá lọ kí lọ́mọ̀ tí mú bọ̀ léèrè e? ẹ̀sìn yìí ṣẹ̀sìn ìnira kì í ṣẹ̀sìn téèyàn máa para níyẹn pé sówó lọ́ba tó five thousand ó tó wó gbọ̀ kọ́ ẹ̀ ṣẹ́gbọ̀ ẹ̀jẹ̀ ṣẹ́ dọ́tọ̀ ni wọ́n tọ́gbẹ́gbẹ́ sọ́tọ́wọ́ bọ̀ ẹ̀jẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ yìí mùsùlùmí náà lónìí tọ́ra ní ẹ máa bọ̀ ń bi súná ọ̀sán ẹ̀ tó máa bọ̀ àwa ní súná náà jáde agbọ́ yìí àwa ní àti súná sàárọ̀ mọ̀ dédé ìgbà tó máa rò pé wọ́n ti lọ tó máa rò pé kó o dé kọ́ ọ máa o ọ wà bá wà fà ń bẹ̀ tó bá wá dé ọ wà ní pé wà wà fà tó bá ń bẹ̀ kì í sáfà tó níbi tó mú bọ̀ kí ló fẹ́ fún mi nísìn kì í ṣe pé ń bẹ ṣùgbọ́n consentment wà ayọ̀ ọ̀kẹ́ wà fún mi kìí ṣe pé mo ní ìyá nítorí kó ti ní ní ṣùgbọ́n mo yáyọ ọkàn torí pé ọlọ́run ẹ̀sìn tí mo gbé lọ́wọ́ ọba kí n máa dà yẹn láàmú ẹgbẹ́ tó bá pọ̀ jẹun sùn lánàá tó wá débi lónìí tá a kàn ojú rẹ̀ létẹ́lé títa wá ní owó rẹ̀ ṣe four hundred naira àti dójútì nìyẹn ìsìlámù yìí ṣẹ̀sì dójútì tó bá ní kó kílẹ̀ tó bá ní bí ọba ní kó máa mú lọ ṣé bọ́lá ọba ìkúkú sálábòsì so àwọn ìkẹyìn bí èsì ti dé kalẹ̀ lọ. ọwọ́ àti wá jẹ́ pé ọjà àwa rí ibi dúró sí tẹ́ ẹ bá ń gbọ́ tá àfa àkàbà sọ pé káwọn àkójọba ìkọ̀dá ẹ mẹ́ta kò ìtọ́ bẹ́ẹ̀sì jù òun ni ká má kójọba yìí ìtọ́ tẹ̀lé òun ni ká kójọba yìí wọ́n bẹ̀ jẹ́ pé ìranù wà ń bẹ̀ èyí ẹ̀ lọ́wọ́ ní grade two lọ́wọ́ ní level kejì ètò dàbí ẹ̀yẹ tọ́wájẹ́ kó ti yé gbogbo wa tán nìkan mọ̀ wulẹ̀ kọ́lọ́wọ́ tí wọn kẹ́kẹ́ lápẹ̀rẹ̀ súnú àbá káàdì ilé kí ọlọ́mọ ọmọ mú nǹkan jẹ kọ́mọ gbádùn ṣùgbọ́n gbogbo oríire tọ́lọ̀ kúkú wá wá fáwọn obìnrin tẹ́sí wá fáwọn obìnrin fúnra wọn ní wọn kúkú wá ń fi wá wọn kúkú tì jáde obìnrin tá a bá ṣe wọlé ìbọn rẹ yọọ máa sunkún kí ayé ni mo ò sì kó bá ọmọ mi o mo ò sì kó bá ọmọ mi o ká sọ pé ọlọ́mọ ẹ̀kọ́ pẹrẹ ní kọ́ bọ̀ kó di bàbá ọ̀rá gbélé tí bàbá ọ̀rá jẹ díẹ̀ mẹ́ẹ̀ káwọn èèyàn díẹ̀ díẹ̀ kí ọlọ́mọ máa jẹ orí inú rẹ̀ ò ní dùn wọ́n ní kí ló dé wọ́n ta tẹ́ǹtì. awẹ́ wọ́n ta tẹ́ǹtì sẹ́ni pé ó ti yí padà so ìtọ́ dáa jù ńgbà wá jẹ́ ìtọ́ dáa o tá a bá wá kó jọba yìí pé mẹ́ẹ̀ láàfin máa rí nǹkan tó ṣe àwa lè rí àyè àríbítàgò sí tọ́jẹ́ ẹ̀rí tọ́lọ̀ sọ pé nínú suratul A'la nínú sẹ́bì fadakir ìnẹ́fà àti dìkìrà ọlọ́ọ̀ni ẹ̀sìn wà síbi ìjọba àdúgbò àti wàá rí pé ókè o irú bàbá ọlọ́mọ ní ìsìn ẹ̀sìn ti yé ndé o ti bí mẹtọ́ fẹ́ azọ fún mi ló sọ pé mo bí ọmọ ti ń jẹ báyìí tí ẹ̀kọ́ ẹ̀sìn ti yé mi kẹ̀kẹ́ ní ti ẹ ẹ ọkọ̀ máa ha mo lọ́ ha sí ẹ mẹ o abẹ́gbọ́ kọ́mọ́jáde ìwọ́n tó ọ̀bá sanwó ògbó kọ́mọ jáde bọ́mọ ìbá dàgbà bọ́ ọba ránṣẹ́ ọ̀hún lọ jẹ́ o ta ló wí bẹ́ẹ̀ kó lọ níbi ti gbúra. ṣùgbọ́n wàhálà tó bá wà fálẹ̀ Yorùbá ẹ̀yin Yorùbá náà lẹ ti wọ́n sí o ẹ̀ lè rí gbogbo ranù báyẹn láti lọrin lọ sọ́nà ilẹ̀ haúsá pẹ̀sì ẹ̀ lè rí ọlọ́run ti bàbá jáde rádà ẹ̀ lè rí títà ìdílé rí níbi àwọn kọjá pé wọ́n tọ́jú àwọn àbá wọn ikú wá ṣe ní ìsìn àgbòwò ká tó wá tábà wà mẹ́ta ìta lè fi bẹ̀rẹ̀ sí gbowó nìsí tábà gbowó ẹ̀yìn sí ẹ̀yìn ọ̀gẹ́ atẹ́gbowó ti pọ̀ jù ṣùgbọ́n tábà bẹ́ẹ̀ pelére ẹ̀ẹ́kọ̀ eh, fowó pè ẹ̀ẹ́kọ̀ eh, àmà náwó fún ọ̀wá tí bẹ́ẹ̀ ti náwó pelére tó ẹ̀ẹ́ sọ pàṣẹ jù rẹ̀ bọ̀ sẹ́ni pàṣẹ lórí rẹ̀ gbòòrò làwọn àfáàlẹ̀ Yorùbá náà wà wò pé ókè ọmọ tó níyàwó ní sóló ní tóògì làwọn náà wà ń bá yín wá oríṣiríṣi nǹkan ntí ò yẹ kí wọ́n máa sọ fún yín kò yẹ kí mùsùlùmí lọ sọ bàbá rẹ̀ kó ń lálàkàlà káàbọ̀ sọ pé ha ayé lọ bẹ́ẹ̀ pa òun kò tá a bá bẹ̀ lálàpá kú ni. kò yẹ kí mùsùlùmí lọ sọ bàbá rẹ̀ pé ah, àbá mama kọjá bá ìjà káwọn kọ mi ló kó pé ah, ọwọ́ ayé ti bọ̀ yẹ́yẹ́ kò yẹ ṣùgbọ́n ẹ̀yin lẹ sọ wọ́dà bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé tí wọ́n bá bá ń gbé gbàdà tó le ẹ̀ẹ́dì mú nǹkan jáde fún tọ́wọ́ sọ fún mi sí pé àwọn àkéwà ti mẹ́tọ́ mẹ́ta ẹlẹ́rìí ìdáhùn àkọlù ara ilẹ̀ ẹni tí mówó jáde kò sínú ẹ̀sìn ọlọ́run ìdáhùn òsì báwò yìí di èlò kí ẹ tọ́wọ́ kàn ní ìsè ní àtẹnẹ́ mẹ́ta àárẹ̀ kékan ìkà àmọ́ para wa lọ́wọ́ kí ni jẹ́ wa nínú ẹ̀sìn eléyìí ẹ̀sìn táwọn ẹbí mu wa tó clear sallallahu alayhi wa sallam nítorí náà bàbá ọlọ́mọ ìtọ́jú ìyá ọlọ́mọ ọ̀rọ̀ yẹn rẹ̀ sí pèjì kódà ní tí ẹ̀ ti sọ fún wa ẹ bá wulẹ̀ bàbá wa àlọ́ sàlọ̀ ẹ jẹ́ kí bàbá wa kó jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá àgbà ẹ ṣeun ẹ káàrọ̀ bàbá ọlọ́run jẹ́ pẹ́pẹ́ ọ̀sán ìdí ẹ̀ ti sọ fún wa bàbá ọlọ́mọ òun ni pé bá a bá ṣe ń tọ́jú ìyá ọlọ́mọ tó kó tó bímọ àsìkò tó bímọ yìí ìtọ́jú yẹn tún gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí wípé ìjì ìyá ọlọ́mọ ìwá ṣe àánú ọlọ́run la rí gbà lórí pé ọlọ́run ọba di ẹrù fún ọlọ́run sì túlẹ̀ nírọ̀rùn àìmọye ohun àtàwọn tí a jọ di ẹrù bá ń tọ́ báńkì àmọ̀lẹ́ tó lọ tún tiẹ̀ kalẹ̀ bàbá wa wò nírú ijó ọ̀jẹ̀jẹ̀ tí ọlọ́mọ yìí tó bí ọmọ tí èèyàn bá jọ́kùnrin tó láàánú tó bá rí ti ń jẹ́rìí lára obìnrin níjọ́ tí obìnrin bá fẹ́ bímọ èmi ọmọ bí ọkùnrin ó sì gbọ́wọ́ òkè tí ọmọ ìyàwó rẹ̀ èmi ọmọ bí ọkùnrin ó sì máa sọ pé kóbìnrin ọmọ ṣe wàhálà wàhálà àwọn obìnrin ló béèrè wàhálà fún àwọn ọlọ́run kọ wàhálà fún wọn ṣùgbọ́n nígbà àwọn sọ fọlọ́run pé àwọn ẹni sálájàpá ọlọ́run àwọn àti àjàpá sí ẹ obìnrin wa gẹ́ wàhálà kò sí inú èrò ọlọ́run bá bóbìnrin ṣùgbọ́n tó yẹ bá béèrè àgbàtà yẹ béèrè kó fẹ́ jalaja pa ọlọ́ni má jalaja sábẹ̀ jalaja pa ọlọ́ni ọ̀yà máa tàjà pa kèé dá fún ọjọ́lẹ̀ hà lọ kèé dá fún ọjọ́lẹ̀ hà wàtáyì ẹ lọ wò kèé sì dá fún ọkọ̀ ajáde fún ọkọ̀ ẹlẹ́yà bó ṣe rí nu bàbá ibi tí kálukú bá bí kálukú bá fi ọlọ́run síbẹ̀ ló ti bàbá tó ọba ti dàtọ̀ tó ọba ti dààmú òní níláárí ọmọ dààmú náà torí pé iṣẹ́ tọ́lá wọn bá gbé inú ilé kó béèrè kó ṣe kò lè ṣe tẹ́gẹ̀ tó bá ti àwọn akáragídá kó béèrè ọ̀wà àṣìṣe iṣẹ́ inú ilé lọ́lọ́run kan kó béèrè bí ká máa ta nǹkan inú ilé ṣùgbọ́n gbogbo kálukú wọn náà ti gbà pé agbára làwọn ti lè là ẹ̀ wá ti là bí o ṣé ẹ ti là yí alájàpá ṣé ẹ ti là. ẹ wò dà omi wa mọ mọ́tò gbẹdọ̀ kò yi lọ ẹ wò jẹ́ kóra wọn sí ní obìnrin tó jẹ́ wípé tí òun àtọkọ rẹ̀ bá jáde tọ́lẹ̀ wọ́n tí tọkọ òwò lórí bẹ́ẹ̀dì ìgbàlẹ̀ lé ní sẹ́tọ̀rọ̀ gbé fún bàbá bùkátà kó mi máa sì wò àwọn ẹ̀yà wájọ ẹ̀wọ̀ bí wọ́n bá kówó sí èyí ó fìmọ̀ pé bùkátà ìṣiṣẹ́ obì inú gbàdú tí obì bá gbé gbàdú rẹ̀ lẹ́bàá yìí ó sì máa fíìlì kówó ń bẹ́ẹ̀ ó sì máa sí ṣíìpù bíi mẹ́rin ó ní tìkan bí owó wà kólókó sí ẹ ti wo bí owó ọkùnrin máa wà kó báyà tóbi bá fẹ́ mú owó nù gbàdú rẹ̀ yọ̀ọ̀nà rò wájú ẹ̀ kó tó rí mu ìtura rẹ̀ ni pé ẹni tí kí ló bàtẹ́ fi máa nàrò wájú ogbó mowó ìgbà kí lóò kọ́kùn yìí kọ́kùn náà fẹ́ mowó pé ara àkíríkà ọkùnrin àtàrí àyà sí ọ pé bí mo kú gan ẹ wùlẹ̀ kú kíkó. ìgbà ìyàwó ọkùnrin tó bá jẹ́ pé ìdìbò owó rẹ̀ ṣe ti tó fọ pamọ́ tó bá owó tí bùkátà fẹ́ kẹ́ ní ìsìn. owó tí ò ní owó pé onítùmọ̀ bùkátà kẹ̀kẹ́ báyìí mo sọ ẹ mo ní gbogbo nǹkan ọlọ́wọ́ bá ti kòwé pé ọ̀kan ṣoṣo ló wà kíyèsí ẹja lọ́nú ìwé ẹja lọ́nú ìdí fọ́ gbogbo ayé lórí ìwé ìwé ní fọ́ gbogbo ayé lórí mo ní wà sí bẹ́tọ̀ Ìbàdàn lónìí láago méje lálẹ́ yìí wọ́n sọ fún wa wípé kí gbogbo wa ẹ padà síbi tánàbí mi tọ́pìkì náà lórí àwọn ẹ̀bà tí pè mí ẹ gbọ́ ọ̀rọ̀ tá a bá padà síbi tí fún àwọn èèyàn lórí ẹ lọ́wọ́ tó dáadáa wọ ẹ tó bá jẹ́ eight hundred eight hundred years eight hundred years tí Islam ti wà Christianity ò ti dé o eight hundred years ẹ lọ kàtẹ́ dáadáa ìdí ọ̀pá mẹ́rin ẹ lọ gbọ́kù ẹ lọ gbọ́kù existence of Islam eighteen eighteen ni Christianity dé látọ̀dọ̀ àwọn missionary ẹ lọ wò tẹ́ dáadáa eight hundred years ó ní èdè lábáwá ló fi ju gbogbo èdè ìbò lọ gbogbo tó ṣẹlẹ̀ lórí ẹ̀ tó fi dàbò ṣe dàwọ́ àmọ̀ Boko Haram ẹ̀yin jẹ́ bẹ́ẹ̀ bisá gbogbo ìsọ fún ìtò ìtọ́fọ́ Boko Haram yí padà ṣàlàyé rẹ̀ fún àmọ́ ẹni tó bá gbọ́ bẹ̀rẹ̀ tí ọba gbọ́ tí ọba gbọ́ pa yẹ tí èsì ṣẹpọ́ lọ pákó tó dìgbà náà fẹ́ sórí wù torí bí bí ó ṣe máa bọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ kó gbọ́ láàbọ̀ yóò sì yóò sì gbọ́ wàláì Boko Haram ó yí àwọn bàbá wa yìí tí wọ́n jẹ́ jáde-jáde gbogbo tí ìwé pèpè sí gbogbo tí ìwé pèpè sí gbogbo tí ìwé pèpè sí níta yóò fi dàrú ni ẹ jẹ́ fún ilé ẹyọ kàbí méjì ẹ lọ gbogbo universities ẹ lọ gbogbo polytechnics ẹ lọ gbogbo colleges of education ní February thirteen alẹ́ February thirteen ọjọ́ kẹtàlá oṣù kejì gbogbo ọdọọdún tó jẹ́ pé ijó kejì rẹ̀ yóò jẹ́ valentine ẹ bá gbogbo orí fídì báyìí condom wọ́n pè é bẹ̀ kí lẹ́nu sọ fún àwọn ọmọ yìí pé kí wọ́n máa ṣe o pé ọ̀la ni valentine ẹ wá gbọ́dọ̀ ṣe flesh to flesh kẹ́ ẹ má bàa lóyún ọ̀ya kọ́ndọ̀mù èyí onífowó ra kọ́ndọ̀mù tẹ́ ẹ bá lọ university tẹ́ ẹ bá lọ poli tẹ́ ẹ bá lọ college of education ní february thirteen stroke fourteen tó jẹ́ valentine ṣé tẹ ẹ̀rọ lọ yìí lọ tẹ sukulu wọ́n wà ẹ wá lọ gbogbo secondary schools tí ẹ bá ti tẹ̀sí sórí wọ́n bá jẹ́ pé torí kọ́mọ̀ ló lè kàwé ló fi lọ fọmọ sí iléèwé kèfèrí àtàyé gẹ́gẹ́ tó bí ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà bàbà tó pẹ́ ọmọ wà sẹ́lọ lé apárí sọ̀mọ̀ pẹ́lẹ́ ló ti di àìrírí sí lọ. ẹ lọ gbogbo secondary schools láti jẹ́ ss one dé ss three ni wọ́n ti máa sọ fáwọn ọmọ ní ọjọ́ yẹn kọ̀ láyé wípé ọ̀yá ìwọ ó kọ́ tẹ jíjẹ́ onídàre ó kọ́ tẹ jíjẹ́ oní èlí ẹ múra yín ẹ chéǹjì ara yín ẹ wá ra nǹkan bọ̀ fúnra yín ọ̀la ni ọjọ́ àyájọ́ olólùfẹ́ ọmọ kéékèèké náà wọ́n ti wá wọ́n wá matchmake wọn wá lẹ̀ wọ́n wọn so kì í sọ pé àtọkùnrin o ọmọ ọkùnrin ọlọ́kùnrin àtọkùnrin olóbìnrin ẹ ẹ fura ní wọ́n mú ògùn náà wọ́n tẹ ẹrú lé lórí fún yín ẹrú lẹ̀ mú lókè ògùn náà bẹ́ẹ̀ ń tà lẹ́rẹ̀ ó gbẹ́jú èrò jẹ̀mọ́ téèyàn bá wá fura hundred naira péré nìsí ní ẹ̀sìn báyìí ọmọ ẹ̀jẹ̀ fún kálukú èlò sísìtì hundred naira yìí tọ́gbọ́n bá ti kí wọ́n lọ́tàlẹ́ báyìí yóò yóò tún jí yóò tún bá lórí pé wọ́n tún délé lọ season two wọ́n lè lọ́kọ̀ ara rẹ̀ làwọn lè kọ́ no problem so tó o bá ìtura wò pé ọ̀dà ẹ̀mí ọ̀sán kọ́ ọmọ mẹ́ma wò ó kú lọ́ba tó ń rà kí ilé lẹ́yìn orí ẹ̀sìn wọ́n sọ fún ọba yẹ̀sìn lórí sẹ́fà ń sọ fún ọpẹ́sẹ̀ olórí ọgbà sọ olórí kúkú táwọn olórí ẹ̀sìn náà lẹ́wọ̀n ní ìsìn sọ kọ́kọ́ la sọ tẹ́tọ́ bẹ́ẹ̀ wẹ́lẹ̀ ìtọ́jú àjẹbí dé mọ́nìkọ́lá lọ sọ ọlọ́kọ̀ tó wọ̀ sájọ sí lẹ́nu ní gbogbo ṣẹ́ẹ̀pù rẹ̀ láyé sọ lọ́mọ gbọ́dọ̀ àdúgbò sẹ́yìn lọ́rọ̀ wò ẹ̀ jẹ̀mbọ́ ẹ jẹ́ padà kẹ́ bọ́ sọmọ nù kálukọ́ padà nítorí náà ìyá ọlọ́mọ ẹ má bàa sọ fún un lólé èèyàn máa tọ́jú ọmọ dáadáa ẹ̀wọ̀n ọdún tí islam ti sọ pé wal walidatu yurdina awladahunna hawlayni kamilayn liman arada an yutimma ar-rida'a alukurani sọ fún anabi sallallahu alaihi wasallam ìwà anabi wal walidatu ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo ọlọ́wọ́ bá yẹ jẹ́ o ó ní wal walidatu abiyamọ gidi ní dẹ́bẹ̀ o sẹ́mi kọ́lọ́ mú alifa islamu wa ó ní wal walidatu ìyá ọlọ́mọ ṣe mọ̀ pé táwọn ará yí padà torí pé kùránì lọ sọ wọ́n wá ń kọ́ ọmọ lọ́yẹ̀ ẹranko sẹ́ríláàkì SMA fúùdù gbogbo àwọn ọmọ wa mú ọmọ náà wá ń ṣe bí ẹranko ọmọ tí wọ́n bá ẹ̀pẹ́ dájú yà yú with your kí lè expect ṣe bá yẹ ẹranko náà ló mú ibẹ̀ ẹranko kẹ̀yẹ nígbà àwọn náà wá padà rí UNICEF lájọ àgbáyé sẹ́ni pé ayé ọmọ bàjẹ́ tán ọmọ kọ́yẹ́ lè fi hold àwọn àti àwọn ẹgbẹ́ ẹ̀ tó sọ pé yẹ ẹ́ yes bẹ́ẹ̀ bọ́ ọmọ tó bọ́ yà létí ọ̀yà rẹ̀ kò lómu ọmọ tó kọ̀ fọ́ tẹ̀lé pẹ̀lú mi kọjá yìí wọn ilé tẹ̀lé ọ̀yà rẹ̀ kò lómu bẹ́ẹ̀ náà fi ṣe fẹ́rẹ́ flock together what do you expect. àwọn bàbá wa ní gbogbo orú wa ìláyé ẹjọ́ o tá a bá báyàwó wa wí àwọn bàbá yẹn bá wa wí bá a ti kéré tó yà á bá àwọn bọ̀dá wa tí àwọn bàbá yẹn bá dọ̀ bá lẹ̀ pé ìwọ ń lẹ̀ yàwó rẹ̀ ìwọ lọ fẹ́ ni nítorí kí nítorí pé wọ́n ń bẹ̀rù orúkọ wọn torí pé àwọn ni wọ́n fa ọmọ ilé lọ́wọ́ bó ṣe kó rí nígbà náà ṣùgbọ́n ní ìsìn sẹ́mi lẹ́yìn káàdá àwọn ayé ìjọba náà mú pé mo nàyàwó mi ọlọ́run jẹ́ mi ẹ̀wọ̀n tó ń tọ́ ẹ̀sìn ti kọ́ ìlú ṣùgbọ́n as bí mo ṣe áwọ̀ ìlú ìjẹ̀gá dọ̀làlẹ̀ dáàdì kìlẹ̀mì. bóòlù ọmọ náà ṣe bóòlù ìyàwó ṣe dọ́dọ̀ ọkọ. ẹ lọ gbogbo sùkúù ẹ lọ gbogbo hósítẹ́ẹ̀lì wọ́n ń pe kinní kan ní ìfẹ́ etí ọ̀ní school life ọdún mẹ́rin bàbá yẹn lọ lọ sukú wọn ti dàdàkúdà àwọn ọmọ ni ó ti lọ́kọ̀ ọdún mẹ́rin pẹ́pẹ́ yìí ọdún mẹ́rin òun ò ríra wọn ó ti balẹ̀ ọba jẹ́ ọmọ yẹn tó lọ lé ọkọ torí náà ìyá ọlọ́mọ ẹ tọ́jú ọmọ yìí dáadáa nígbà wọn ni káyé fẹ́ máa bàjẹ́ wọ́n padà wọ́n wá ń bá wa ẹ wà ariwo tí wọ́n pa ní ìsìn ẹ fọmọ náà yẹ oṣù mẹ́fà àkọ́kọ́ ẹ má là á oṣù mẹ́fà ẹ̀kejì wọn ni à ìyá ń jẹ iṣẹ́ nítorí pàdébì lọ sọlẹ̀ lẹ́ẹ̀fẹ̀ gbà ojúde òdodo rọrọ ànábì ìgbà bá gbàbẹ̀ lọ́wọ́ gbàbẹ̀ bọ̀ ni kò sí pẹ́ẹ́lẹ̀ torí náà iye ọlọ́mọ ẹ bá tọ́jú ọmọ ìyá náà ọlọ́wọ́ tọ́jú rẹ̀ ẹ má máa bínú tí ẹ bá fẹ́ fún ọmọ yìí ní oúnjẹ àlùbáńkà tí ọlọ́run fún yín tọ́lọ́wọ́ bá ti pèsè rẹ̀ débi pé lásìkò òtútù yóò máa wọ́ọ̀mù lẹ́nu ọmọ lásìkò ooru yóò máa tutù lẹ́nu ọmọ ọlọ́run ọba àmàlọ́ ọlọ́run o tó yẹ kí kálukú kíyè sọ́lọ́ ká padà sọ́dọ̀ rẹ̀ kákó di ládàlàdà kákó di ìranù kákó di bá bàbá rẹ jẹ́ ń ṣe é nu ebile ebile alámọ̀lọ́ bàbá rẹ tọkọ ìwọ́n ta abẹ́ kọ́lé búlọ́ọ̀kù àwọn tẹlifíṣàn kan bá lọ́dọ̀ àwọn bàbá jọ àwọn tẹlifíṣàn onífọ̀máìkà tó jẹ́ wípé nínú ilé kejì tẹ́ bá gbá bọ́ọ̀lù nínú tẹlifíṣàn yìí ṣẹ̀ṣẹ̀ kan náà ó tọ́ egbò ònú lẹ́gẹ̀ẹ́jì bọ́sẹ̀ tẹ̀fẹ́ wọnú lẹ́ẹ̀tì nu tẹ̀lifẹ̀tì ni tẹ̀lifẹ̀tì tẹ̀yẹ tọ́gbọ̀dọ̀ wọ́ọ̀mù kò tó ṣiṣẹ́ tọ́ba gbọ́dọ̀ fẹ́ fẹ́ wò láàárọ̀ tẹ́tì tẹ́tì tẹ́tì sílẹ̀ látọ̀sán torí bẹ́ẹ̀ yóò ṣe máa wọ́n bẹ́ẹ̀ ni tẹ̀lifíṣàn alábà ọmọ kan dúró lẹ́gbẹ̀ẹ́ ní ọmọ kan dúró lẹ́gbẹ̀ẹ́ ní tọ́mọ tábàbò pa pa kéèyàn bẹ̀rù tó so ó ti sọ pé náà lọ́ọ́ máa lò tọ́ lọ fẹ́ lu plasma sí ọwọ́ adọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ wọ̀ conservative ọ̀wá ni bó ṣe wà bí ẹni ṣe lọ náà lọ́sà ti máa ṣe kọ́dà tó bá yẹ pé bó ṣe ṣe lọ náà ló kú lọ fẹ́ ṣe o ṣòkòtò rẹ kọ̀yẹ kọ́ wọ́lẹ̀ o àwọn bàbá wa rẹ̀ bí ẹ o ṣòkòtò jẹ́ ṣòkòtò ànẹ́bì ni o ẹni tó bá ní láríjọ ní wọ ṣòkòtò tí ó dojúkú síbẹ̀ kọ́ dànù wọ́n á ní ṣòkòtò ọlọ́lá ṣébí ìlànẹ́bì ni a máa wọ̀ ṣébí ilẹ̀ yarí adúgbò ọlọ́run jẹ́ o ṣòkòtò agbọ́lọ́dọ̀ ọlọ́run o torí gbogbo nǹkan ẹtì yípadà nìyí àwọn oníkéwùsì àwọn oníkéwùsì sáwọn oníkéwùsì ni bàbá jọ̀hún tọ́jà rọ́kà pé ee àwọn bàbá jọ̀hún táwọn bàbá wọn bá sáyé dé pé òwe láwọn oníkọ̀ọ́dá arúgbó ìjọ tẹnu kúrúbọ òwe la wáyé ìkọ̀ọ́dá táwọn aláṣọ táwọn ọmọ ẹ̀sìn làkọ tó bàbá jọ̀hún ẹ̀kọ́ bàbá lánàá ẹsẹ̀ wọ́n kú wò láyé ní 1965. ẹlẹ́yà sí làwọn obìnrin ọ̀dọ́ wọn àwọn bá sọ̀rọ̀ yá ní ìsìn ń pẹ́ àwọn máa ṣe ìwé gbélé táwọn ẹ kálukú ó tètè padà ìdààmú ni kálukú ń fọwọ́ ara rẹ̀ fà ọlọ́run má jẹ́ kí ìdààmú ọjẹ́ ti ẹ má máa gbọ́ táwọn àfa àbá ń ẹni wọ́n àbájọ ọmọ sọ fún ọ pé jí ọmọkùnrin òtó sẹ́ńbà yà lẹ́bi sí ọ̀sá jẹ ni ṣé òṣòṣo ni kò sẹ́ńtọ́ sọ pé òsì ṣé òsì kéèyàn gbọ́dọ̀ alẹ́ kọ̀mọ́tà ni ó wà ẹ̀kílà nẹ́bí ẹ̀ta ọ̀sà àbẹ̀fi kojú ẹ̀ ebi tá à ń sọnu ibo yẹ ẹnìkan ti lọ bá nẹ́bí kó lọ́la kálá tọ́jà pàgbẹ́ apẹ̀là tá sígbẹ́rẹ́ ìyá ẹ wá ti ọkùnrin ọlọ́kùnrin wá sọ̀rọ̀ pé kí ara rẹ ẹgbẹ́ tọ̀ rẹ bẹ́ẹ̀ olòṣì oríkèéríkèé ara rẹ sọ̀rọ̀ pé ẹgbẹ́ tọ̀ rẹ bẹ́ẹ̀ oríkèéríkèé ara rẹ sọ̀rọ̀ fáyà rẹ bẹ́ẹ̀ tí ọ̀yẹ́ kọ́kùnrin ní òrìjọkọ rẹ lọ ọwọ́ alẹ́ òní téèyàn ọba ti ṣe ní والسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا الله